إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته onini yawmul ahad déètì òní ni ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún fourteen forty one ìtẹ̀síwájú nínú tírà Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá Babul Khoima fil masjid lil marido wa ghayrihim Babul Khoima fil masjid lil marido wa ghayrihim orí ọ̀rọ̀ títa àti bàbà sí mọ́sálásí fún àwọn aláìsàn àti ẹlòmíràn títa àti bàbà sí mọ́sálásí fún àwọn aláìsàn àti ẹlòmíràn hadith four six three four six three an Aisha radiyallahu anha kọ́ọ̀lát usiba Sa'ad radiyallahu anhu yawma li khandaqa fil akhal fadaraba an-nabiyyu sallallahu alayhi wa sallam khaymatan fil masjid liya'udahu min qaribin falam yaru'uhum وفي المسجد خيمة من بني غفار إلا دم إلا دم يسيل إليهم فقالوا يا أهل الخيمة ما هذا الذي يأتينا من قبلكم فإذا سعدوا yagzu juruhuhu dama famata fiha hadith four six three nínú tírà asọ bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní aisha láti ọ̀dọ̀ aisha kí allah yọ́nú sí kọ́ọ̀lá ó sọ pé òsú ìbá sáàdùn. radiyallahu anhu yawmal khandaq fil akihal wọ́n ṣá sáádù kí aláwọ̀ yọ́nú sí lọ́gbẹ́ lápá lọ́jọ́ ogun khandak wọ́n ṣá sáádù kí aláwọ̀ yọ́nú sí lọ́gbẹ́ lápá lọ́jọ́ ogun khandak fàdọ́rọ̀bà nàbí sallallahu alayhi wa sallam khaymatan fil anabi sallallahu alayhi wa sallam ó sì ta àti bàbà kan sí mọ́sálásí. liya'udahu min qaribin nítorí kí ó lè máa bẹ̀ẹ́ wò nítòsí falam yara'uhum wa fil masjidi khaymatun min bani illa dam yasilu ilayhim. wa fil masjid khaymatun min bani gifar àti bàbà kan láti ọ̀dọ̀ àwọn ọmọ gifar ó sì wà ní mọ́sálásí pẹ̀lú tí àwọn kan wà níbẹ̀. falam yaruhum illa dam yasilu ilayhim kò sì sí ohun tó pa wọn láyà bí kò ṣe ẹ̀jẹ̀ tó ń ṣàn wá bá wọn. ìyẹn ni pé Saad rọ́díyàlọ́wọ́ ni ó fi apá ó fi gba ọgbẹ́ lójú ogun Khandak. wọ́n ṣe é léṣe ní apá nítorí kí ànábì lè máa bẹ̀ẹ́ wò lórí àìlera rẹ̀ ànábì wa sọ pé kó máa bọ̀ wá sí mọ́sálásí fún ìtọ́jú wọ́n bá sáàdù ta àti kan sí mọ́sálásí. ìyẹn jẹ́ kó rọrùn fún ànábì sallallahu alayhi wa sallam láti máa bẹ sáádù wò ń bẹ̀. kì í wá ṣe àti bàbá sáádù nìkan ló wà ń bẹ̀ àti bàbá míì náà tún wà tó jẹ́ pé àwọn ọmọ gifar àwọn ni wọ́n gbé kalẹ̀ síbẹ̀ wọ́n ti wá di jaru ara wọn lábẹ́ tẹ́ǹtì tẹ́ǹtì sad ó wà báyìí tẹ́ǹtì ti àwọn ọmọ gifar táwọn èèyàn kan wà nínú rẹ̀ òun náà wà lẹ́gbẹ̀ẹ́ kan ṣe wá rí àwọn ọmọ gifar yìí kò wá sí nǹkan tí ó ń pa wọn láyà lórí ọ̀rọ̀ sad bí kò ṣe pé apá sad ń ṣe ní sun ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ náà sì ń sàn wá sí tẹ́ǹtì ti àwọn ọmọ gifar àwọn ọmọ gifar wọ́n wá sọ pé fakọ́ọ̀lù wọ́n wá sọ pé ìyá ahala lẹ́kọ̀ọ́yìmà ìyá ahala lẹ́kọ̀ọ́yìmà mà lẹ́bi ya tí iná mi àwọn ọmọ gifar rí ẹ̀jẹ̀ tó ń sàn wá láti bi tẹ́ǹtì láti ibi tẹ́ǹtì ti Saad wọ́n wá pè wọ́n ṣàkíyèsí pé ẹ̀yin ará inú àti bàbà kí ni èyí tí ó ń wá sọ́dọ̀ wa láti ọ̀dọ̀ yín nǹkan kan ló ń sàn wá láti ọ̀dọ̀ yín wá sọ́dọ̀ wa yìí fàyìdà sáàdùn ìyẹ́gùrú yòrò dàmán. bẹ́ẹ̀ ni Saad ẹ̀jẹ̀ bá tó ń sàn jáde lójú ọgbẹ́ rẹ̀ sí ni ẹ̀jẹ̀ ń sàn jáde ní ojú ọgbẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ yẹn ò dá ẹ̀jẹ̀ yẹn ń sàn ni famata fi hà ó sì kù sínú rẹ̀ orí pé ẹ̀jẹ̀ ò lára Saadu ló ṣíwọ́ iṣẹ́ sí radiyallahu anhu. ohun tí Imam Bukhari gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yìí ni pé àṣé a lè ta àtíbàbà sí mọ́sálásí fún aláìsàn àti ẹlòmíràn tí ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ bóyá wọn kàn fẹ́ẹ́ sùnú masalasi fún bí ọjọ́ mélòó kan wọ́n lè ta àti bàbà sínú rẹ̀ tí mọ́sálásí yẹn bá ní fàràǹdà fàràǹdà gan-an ni ó dáa láti ta àti bàbà sí kò pọn dandan kó jẹ́ inú mọ́sálásí àmọ́ tó bá já sí wọ́n lè wà nínú mọ́sálásí láì ní kó ìnira bá àwọn jẹ̀mọ́ àtọ́fẹ́ máa kírun lásìkò ìrun kọ̀ọ̀kan kò sí aburú níbẹ̀. Hadis 464 Báàbù ìdíkà lè bàáyé fèlè masjid lè lè ìlà. orí ọ̀rọ̀ mímú ràkúnmí wọnú mọ́sálásí fún ìdí pàtàkì. وقال ابن عباس رضي الله عنهما طاف النبي صلى الله عليه وسلم على بعير ọmọ Abbas kí Allah yọ́nú sí àwọn méjèèjì ó sọ pé طاف النبي صلى الله عليه وسلم على بعير، النبي àti ọlà aláwọ̀ máa bá a ó rìn yípo kàábà lórí ràkúnmí ìyẹn ni pé ànábì ṣe tàwáàfù nínú iṣẹ́ hajj rẹ̀ tó ṣe tàwáàfù tó wá ṣe yìí kò fi ẹsẹ̀ rẹ̀ rìn bí kò ṣe pé ó ràkúnmí tàwáàfù ni. Hadith 464. عن أم سلمة رضي الله عنها قالت شقوت إلى رسول الله صلى الله عليه وسلم أني أشتكي قال توفي من وراء الناس وأنت راكبة وأنت راكبة فتفت wa rasulullahi sallallahu alayhi wa sallam yusalli ila jambil bait yaqrahu bitur wa kitabin mastur. hadith four six four nínú tírà sọ̀híhùlì bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá. àní ummi salama láti ọ̀dọ̀ ìyá salama radiyallahu anha kí Allah yọ́nú sí i qalat ó sọ pé ṣàkáùtù ila rasulillahi sallallahu alayhi wa sallam anni ashtaki mo ké gbàjarè lọ bá òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam pé dájúdájú mo ní àìlera umu salama òun náà wà nínú àwọn tó bá ànábì ṣe hajj láàrin ìgbà tó dé maka tó ti fẹ́ ṣe iṣẹ́ hajj ọ̀rẹ́ ó wá sọ fún ànábì pé ó mọ̀ sí rẹ̀ mí o mo sì fẹ́ ṣe tawaf paul ànábì wa sọ pé túfí mi wàrọ̀ ìnàs túfí mi wàrọ̀ ìnàs rìn yípo kàábà lẹ́yìn àwọn ènìyàn wà á ń tì rọ́ kíbà tí ìwọ yóò gun nǹkan ìgùn ìyẹn ni pé tí àwọn èèyàn bá ń ṣe tàwáàfù ìwọ tí àìlera wà fún ọwọ́ ẹ̀yìn ni kò dúró sí ọwọ́ ẹ̀yìn láyìn tó bá kẹ́yìn ò ní kó dúró sí nítorí pé pẹ̀lú àìlera rẹ tó bá darapọ̀ mọ́ wọn pẹ̀lú bí èrò ṣe pọ̀ ó lè lékún àìlera rẹ nítorí náà ẹ̀yìn ni kó o ti dúró ń tiẹ̀ dúró sẹ́yìn àwọn ènìyàn ṣe tàwáàfù kó o sì gun nǹkan ìgùn fàtúftù mo sì ṣe tàwáàfù ìyẹn Ummu Salama wa Rasulullah sallallahu alayhi wa sallam yusalli ila jambil bayt wa Rasulullah sallallahu alayhi wa sallam yusalli ila jambil bayt yaqra'u bitur wa kitabin mastur mo rìn yípo Kaaba tí òjíṣẹ́ aláwo sì ń kírun lọ́wọ́ tó dojúkọ ẹ̀gbẹ́ kan kàábà tí ó ń ké súra àtúwòr ní àsìkò tí umu salama ń ṣe tàwáàfù lọ́wọ́ ànábì ń ṣe náfìlà òun ṣe náfìlà tó dojúkọ ẹ̀gbẹ́ kan kàábà kódà súra tí ànábì fi

tí ọ̀rọ̀ ẹ̀ sì jẹ́ mọ́ kó ṣe tawaf kó wá nǹkan gùn fi ṣe tawaf lásìkò tí wọ́n ràkúnmí ẹṣin ni àwọn máa ń gùn tiwọn lóde òní àwọn automobile share ó ti wà tíjọba tó gbé ka inú haram tó ga sí wípé. Si ẹni tí àìlera kan bá wà fún tí ò fi lè fi ẹsẹ̀ ara rẹ̀ méjèèjì rìn yípo Kaaba automobile ṣíà yìí òun ni ó máa jókòó sí tó bá ti ń tẹ bọ́tìnì rẹ̀ yóò máa gbé yípo tàbí kí ó yan ẹnìkan gẹ́gẹ́ bí ẹni tí ó máa tì í yípo Kaaba ṣe rí pé Islam ẹ̀sìn ìrọ̀rùn ni kò fi ọ̀nà kankan gbé ìnira kalẹ̀ fún àwa mùsùlùmí alihamdulilayi baabun orí ọ̀rọ̀ kan hadith four six five hadith four six five ani anas radiyallahu anhu anna من أصحاب النبي صلى الله عليه وسلم خرج من عند النبي صلى الله عليه وسلم في ليلة مظلمة ومعهما مثل المصباحين مثل المصباحين يديان بين أيديهما falama iftarakọ sọra ma'a kulli wahidin minihuma wahidun hatta ata ahla hadith four six five nínú tírà sọ̀híhù libukori àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní anas láti ọ̀dọ̀ anas rọ́díyàlọ́hu anhu kí Allah yọ́nú sí i anna rajulaini min ashabi nabiyyi sallallahu alayhi wa sallam dájúdájú ọkùnrin méjì kan nínú àwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa sallam kharaja min 'indi nabiyyi sallallahu alayhi wa sallam wọ́n jáde wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n jáde wọ́n ti wà lọ́dọ̀ ànábì tẹ́lẹ̀ wọ́n wá jáde kúrò ní ọ̀dọ̀ rẹ̀. fi laylatin mudlima ní alẹ́ tó ṣókùnkùn biribiri nígbà tí wọ́n wá jáde kúrò ní ọ̀dọ̀ ànábì ilẹ̀ ti ṣú gan-an àmọ́ bí wọ́n ṣe wá jáde yìí wà má àhùmà mithlu alimisbahaini irú ohun tí a lè pè ní àtùpà àtùpà méjì yòdì àání tí ó ń tàn mọ́lẹ̀ báyìí àìdí ìhìmà níwájú wọn ó sì wà pẹ̀lú wọn. fàlámà ìfitarakọ́ nígbà tí àwọn méjèèjì pínyà tí kìíní kejì mórí lé ọ̀nà ilé tirẹ̀ sọ́ra ma àkúlì wáhìdì mẹ́nihùmá wáhìdùn àtà àtà àhàlà àtùpà kọ̀ọ̀kan sì ń wà pẹ̀lú ìkọ̀ọ̀kan àwọn méjèèjì títí ó fi dé ọ̀dọ̀ ara ilé rẹ̀ ohun tí àdìsí ń sọ fún wa ni pé ó ń sọ̀rọ̀ nípa kàràmátù li àwòlíyà kàràmátù àwòlíyà àpọ́nlé tí Allah máa ṣe fún àwọn ẹni rẹ̀. àwọn sọ̀hábà méjèèjì yìí wọ́n lọ rí ànábì sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n kú lọ́dọ̀ ànábì ilẹ̀ ti ṣú gan wọn ò sì ní torchlight lọ́wọ́ wọn ò látùpà lọ́wọ́ wọn ò gbé nǹkan kankan tí wọn lè fi ríran nínú òkùnkùn